أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وجميع من والاه بإحسان إلى يوم الدين مع بعد إخوة الإيمان أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أعداء بكم ولهم àjẹ́rìí pé tí a dúpẹ́ fún òun náà ní ọba àṣọ tọrọ ìfẹ́ ọba yìí àti rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad àbí ọlọ́run kó bá wa kẹ́ kó bá wa gẹ̀ẹ́ àwọn sọ̀hábà tí wọ́n bẹ lórí tí àdébì mọ́ wá tí wọ́n fi jáde láyé gbogbo wọn pátá lọ́ba kẹ́ gẹ̀ wọ́n àwa náà tí a ń bẹ kí ọlọ́run kẹ́ ẹni kọ̀ọ̀kan wa alọ́mọdọ́mọ wọn lọ́ba aṣọ onímọ̀ mi ní ọlọ́mọdé káfíìrì ní àárín wọn mọ́tò yọ̀bọ̀ pẹ́ẹ́dì ní àárín wọn. wọ́tà ìmáàn ẹgbẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ní bábùlù òdó tí a ń ṣàlàyé fún wa ọlá tó ń bẹ fún ìmáṣe àdùwàlá fọ́bùlù òdó. ibi tá a dé òun náà ní àlùkòdó yòókàfíìrì zùnú wàyẹ̀mùmùlù àtọ̀yà àdùwàlá tí a máa ń ṣe òun wọ́n ní tàbá ṣe wọ́n máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n sì máa fi ń ha ẹ̀ṣẹ̀. àwa mú àdìsí kan tí ó gùn wá lé lórí láti ìparí àdìsí náà. òun náà lè àdìsí àfáwà amòrún bónú abàtàtà àṣùlàní. ibi táwa bọ́rọ̀ àfáwà ilé àtàlàyé fún akólọ́bá àdàlùwà Muhammad. ipe òun fẹ́ gba islam àrẹ́lùwà sọ fún yín pé a ìyẹn fẹ́ sí islam lásìkò tá a wà yìí nílùú mọ́kà yìí ó rí kò tí mo wà àwọn tó tún kà fún mi náà wo ipò tí wọ́n wà nínú àwọn tó gbà fún lánàá tó dárúkọ gbà náà ó dárúkọ àpá wa bilal àti àpá wa bú bákiri ìmọ̀ àtọ́dọ̀ ti wá fún un òun náà ni pé àmẹ́bí wa ní wàhálà fìhìn ẹ̀rìndín ìlà àhàlíkà àmẹ́bí ní lẹ́yìn ìgbà tó ti rí pé ẹ̀sìn ilẹ̀ sí yìí ojú ọ̀nà tó náà ń tọ́ mi sínú ojú ọ̀nà padà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ lọ́fẹ̀ẹ́sì náà ṣe kí ni lọ́fẹ̀ẹ́ mọ̀ wá nígbà tí wọ́n ti dáhùn jẹ́ kára ilé rẹ̀ ṣe kí ni káwọn náà gbà. àdọ́dọ̀wá ní wàyíza tẹ̀mí tàbí àmọ́tò bá wá gbọ́ onípa mi kọ̀dí zohamtu fàásìlì tó bá ti wá gbọ́ rò pé èmi Muhammad rasulullah sallam mo ti kó láyé tí mo wà yìí mo ti kó lu mọ́ta mo ti lọ bò mí àyè ti gbà mí lẹ́yìn náà wà padà wá balẹ̀. Òkúta ìmán kọ́ọ̀lá fàzà ápù ìlà ààrì arákùnrin wa nígbàtí wọn sọ bá ìpín nǹkan wọn bá lọ bá àwọn ará ilé òun òun fi àmẹ́bí ilẹ̀. Wà kọ́ọ̀lì lọ̀rọ̀ súnmù mọ́ ìdùnnà sọ́lá ìnàta. Àdébàpọ̀ olùmọ́ta tó bá lọ sí ìlú Madina wọ́n ní ọ̀sán lọ́dún wá dé Madina yìí fàkúntù fi ààlì afáwa sáàpè ní amòrò bọ́nù àbàsàtà àṣùlàmì ó ní ọ̀sán lọ́dún kó máa pàtó lọ sí Madina òun bẹ pẹ̀lú àwọn dání òun bẹ pẹ̀lú àwọn ara lé òun gbàdá. fàjà àbùtù àtàkàbàrú àlàkùnárọ̀ nígbà tó ń bọ́ ń bẹ pẹ̀lú àwọn aráàlú òun tó ń bẹ pẹ̀lú wọn láti ní fún ẹ̀sìn mọ́ká tí àwọn ẹ̀sìn lọ sí ìlú mọ̀dínà òun wá jẹ́ nìkan tó yá sí pé òun wá ń ṣe ìbéèrè nípa àwọn tó ń lọ níbi tí ànẹ́bí lọ tó lọ àtọ́là tó lọ sáà ṣe ìdílé láti mọ́ká lọ bí ìgbé mọ̀dínà òun wá ń ṣe ìbéèrè nípa mọ̀dínà sáà lọ lọ tó ṣẹlẹ̀ sáà lọ bí sáhábì ṣe bẹ́ẹ̀ báwo lẹ́sí ẹjọ́ rí bẹ́ẹ̀. wà á sọ àlù náà sà wọ́n lè ṣe é bèèrè lọ́wọ́ àwọn èèyàn ìgbà kọ́ta màlìmàdì ìnàta àwọn tó wá bèèrè àwọn tó bá ń lọ sí ìlú Màdínà ló ń bèèrè ní ọwọ́ wọn àtà kọ́tìmà من هذه يضرب من هذه المدينة títí títí tí tó fi rí kó àwọn èèyàn kan tó dá sí pé àwọn bẹ nínú Màdínà ní ìwọ̀n àwọn ọ̀dọ́ tó lù Màdínà tó fi wá rí wọn nígbà tó wá rí wọn fàkúntù máa fà àlàáda rọ́dúnú àlẹ́bí kọ́tìmà àlùmàdínà gbà wọ́n ní ẹjọ́ arákùnrin kan èyí tó lọ sí Màdínà kí ló ń ṣe Màdínà gẹ́gẹ́gẹ́gẹ́ فقال الناس إليه سراع àwọn èèyàn wá sọ wípé à nígbà tí arákùnrin yìí dérù màdínà àwọn èèyàn sáré lọ bá o bẹ́ẹ̀ ṣe pàtàkì kọjọ́ ti gidi kọjọ́ pàtàkì o ní ṣúrúdà sí ẹgbẹ́ àti àwọn ṣe kiri àwọn èèyàn wá sí kiri wọ́n wá rí ìtumọ̀ ẹ̀ ní pé àwọn èèyàn mọ ìlú ẹ̀ ẹ̀yìn òṣèlú ni ẹ̀yìn òṣèlú ni jàmbá ẹ̀yìn òmọ ìlú ẹ̀ wọ́n á ní wà kọ́dí àwọn ọ̀dàrà kọ́ òmùwò kọ́tàgà wù tọ́lá bí ẹ̀sẹ̀ tí òun bá àdìkà àwọn ìyá ọgbà wọ́n wá ní à tó tọ́ ni àwọn èèyàn rẹ̀ fẹ́ pa àwọn èèyàn rẹ̀ tó fi ilẹ̀ wọ́n lè kíni wọ́n fẹ́ pa àmọ́ ò ní ìtàpàdé kíni o àti pa pàpàdá kùlùmọ̀dí ìrẹ̀ta nígbàtà ni wọ́n gbọ́lọ̀ wípé àwọn èèyàn lọ fi ká ànábì wọ́n bá ànábì ṣe wọ́n bá àṣẹ sí ẹ̀ àyè ti gbà wọ́n kùlùmọ̀dí náà arákùnrin bá ní àwọn bá lọ kùlùmọ̀dí náà fàbàkàlùtù àlejò أما لغاية أبوها محمد صلى الله عليه وسلم فقلت يا رسول الله ما هو العوض ده عن هدي أولي يروشي الله يروشي الله أقبل يروشي الله أتعرفوني báyìí náà ni muhammad sallallahu alaihi wa sallam ǹjẹ́ ìlú oṣù ọlọ́run ṣó o mà mí kọ́ ọ̀lẹ̀ náà àbẹ́bí ní bẹ́ẹ̀ ni mo mọ́ ṣẹ̀kọ́ bá ti fẹ́ gbà sọ́wọ́ rẹ̀ tí a lè sọ àhẹ́bí kó lọ bá àwọn èèyàn rẹ̀ lẹ́ẹ̀kọ́ ó wá padà tó wọ́n lọ bá làtí láàrin kí ni ó wá bìí àrẹ́bí tó ṣe kí ni ṣọ́ọ̀bà ní àrẹ́bí wà ní kọ́ọ̀lá náà kó mẹ́ àtàlẹ́bí làkì dání ìdìlì maka ṣe tí wọ́n wá bá ní ìlú maka wọ́n pàdé ní ìlú maka kọ́ọ̀lá fàkóntù bá dà ó bá lọ sí bẹ́ẹ̀ rẹ̀ Muhammad sallallahu عليه وسلم فقلت يا نبي الله هماني محمد صلى الله عليه وسلم أخبرني عما علمك الله وأجهله هو النبي صلى الله عليه وسلم جو أخبرني ده في ولا أخبرني فمنيرو إن طبعا لا في مو بيديو ما fún mi nílò tí ọlọ́ọ̀bá láàfin mọ́ tẹ́lẹ̀ òṣè kí ni tẹ́lẹ̀ ọmọ àkọ́kọ́ ẹ̀kọ́ nìyẹn ìwọ́n tó bá fẹ́ kọ̀ kan lọ́dọ̀ èèyàn èyí tó fẹ́ kọ̀ wọn èyí tó fi lọ bẹ́ẹ̀ nìyẹn kó fẹ́ kọ̀ kọlọ́dọ̀ orí kò ṣe kí ni o orí kó òmùlò ṣe lọ́dọ̀ kọlọ́dọ̀ ẹ̀ ọmọ tẹ́ tó bẹ lọ́dọ̀ ọ̀gá yóò ṣe sùúrù fún ọ̀gá rẹ̀ torí pé tó fi tọ́lọ́ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ pé èyí tó bẹ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ kò ló fẹ́ kí ni jọba ló fi gbà oníkó kọ̀ọ̀kan ló bá ọ̀gá yẹn ẹni ilé ẹni kó wò mọ̀ ó wá ń lè mọ̀ tuntun lá ń tó mọ̀ tí mi ò mọ̀ ṣé kí ni jẹ̀mọ́ fi mọ̀ mí àbírí ni a lè sọ̀lá ń tó mọ̀ tẹ́lẹ̀ mọ̀ tí wọ́n fẹ́ kó o kò fi mọ̀ mí òun náà kí ni o òun náà ní sọ̀lá kọ́ọ̀yà àmẹ́tìwá lọ́wọ́ pé sọ́ọ̀lì sọ̀láàtà ṣubù yìí súnmọ́ ápẹ́ àlè sọ̀láàtì ápẹ́ àtúntìlẹ̀ àṣàmù àmẹ́tìwá ni máa kí n súnmọ́ yìí ẹ̀kì ìjẹ́pẹ́ ẹni yìí àmẹ́tì òfin ṣàádà àbẹ́ẹ̀kọ́ kí lọ́dọ̀ lọ́dọ̀ nípa pé ní nípa pé lọ́dọ̀ lọ́dọ̀ bíi nípa ìrún abẹ́ẹ̀kọ́ nípa kíni tó túnbọ̀ sí pé ẹni yóò òṣìṣẹ́wọ́ nínú Islam adẹ́gbẹ́ Islam ti ń bẹ lára rẹ̀ nílùú mọ́kà tó ń lọ́gbà ara lé rẹ̀ àmọ́sọ́gbà Islam ti ń lọ́gbà ṣe nínú Islam ló torí ẹ̀rọ sílùú ẹwọ̀n sọ̀hábà ẹ̀wọ̀n nílà tí wọ́n ní fún ìmọ̀ kó rí iṣẹ́ tí wà máa ṣe nínú ohun tó fẹ́ tó fẹ́ tó fẹ́ ti máa ṣe ọlọ́ọ̀bá ẹ̀ kó wá ń kò láti èkó lọ sí Kánò torí pé èmi máta sí Nàìjíríà ìjọba Lagos to Kánò bẹ́ẹ̀ nígbà táwọn bí lọ àwọn òwò mọ́tò ìtọ́ fi ń ṣẹlẹ̀ nígbà náà kò lè tó láti mọ́tò nítorí sùn tí ó mọ̀ bí ó ṣe kí ló ṣe lọ sí ìmọ̀ lọ́ba ìlúwa Muhammad sọ̀rọ̀ àtàlà àléwá ni máa ṣe sọ̀ láti sọ̀rọ̀ ṣùgbọ́n láti sọ̀rọ̀ yìí after àmì sọ̀lá after tó ti lè ṣọ́ọ̀tù ó mọ̀ wá mú sọ̀rọ̀ àti wá títí títí títí tí ó ń ṣe ṣe jẹ̀mọ́ o tí ó ṣe ṣe jẹ̀mọ́ o tí ó fi yọ. Àlẹ́bí wa ni àtà tẹ̀lifà àtà tẹ̀lifẹ́ àtà tẹ̀lifẹ́ sí ara tó ní ṣe ṣe ní o. Yàní àtìlá àrùsọ̀lá ó máa yẹ sọ̀lá àtùsùnmí ó máa yẹ ṣe ṣe ní o Àmọ́ tó bá sùn láti sùn yóò máa ṣe máa ṣe máa ṣe wọ́n kọ́ àdébọ̀ sọ pé wá fíl ó wá ní ṣe sọ láti sùn ní ìbáde á fíl á ní sọ láti àṣà tútù ní àṣàmù tó bá ti wá kí sùn ní ìta láti tẹ̀lé máa kí ni o tẹ̀lé máa kí sùn ní ìyẹn tó bá ti kí ta ṣe mọ̀ pé tàbá kí sùn ní ìta ní ìsinmi láti tẹ̀lé ká kí sùn ní ìta Germany tún ayé ṣubú yìí ẹ̀dá bí lóhùn náà ànábì ní sọ́ọ̀lì sọ̀lá àtẹ̀sọ̀ kí mùsùlá tó ṣubú yìí tó bá ti wá kí mùsùlá tó ṣubú yìí tán súnmọ́ áfíìrì àlè sọ̀lá tó bá ti wá kí mùsùlá tó má kí mùsùlá tó ṣubú má sì kí ìjẹ náà má kí irun ìkẹkẹ kí kí tó lọ ni tí ó fi yọ gbogbogbòye mọ́tọ́lọ́wọ̀ àgbàgbé ọ̀rọ̀ yìí o mo kà àbọ̀ mọ́tọ́lọ́wọ̀ rẹ o má kí irun ìkẹkẹ mọ́ ni yọ áfà àtàlìtẹ́sì àà pẹ̀lú pọ̀lọ̀pọ̀lọ̀ lásọ̀ wà á jẹ́ sùúrù kóòrùn yẹn lọ tí ó fi wá lọ òkè òògùn yé jàmá ṣẹlẹ̀ pé ọ̀tọ̀ ní kóòrùn jáde tó lọ bá jáde ṣẹlẹ̀ kó máa ń lọ ó bá wá ìdùnnú abalòkè abalòkè tó lọ bá jáde yẹn kò tó ọ̀ṣun sọ̀lá wà á tún wá ṣe sùúrù kí òun ṣe kí ni ó tún lọ òkè díẹ̀ kí ìṣàlàyé bí ló fi já sí pé ẹgbẹ́ bẹ́ẹ̀ ní ṣìrọ́k sọ́láṣù ṣìrọ́k táwọn máa ń pè ìṣìrọ́k sọ́láṣù ìṣìrọ́k òun náà yẹn tó ti súnmọ́ ìtàn tí ò jáde tí tí kóró ṣe kí ni o tóró fi yọ ṣé kóró bá rẹ̀ ló máa kírun yẹn ni wọ́n ní lá tóró bá rẹ̀ kò ní tí ì kírun yẹn yóò jẹ́ kó lè kí ni o kó mú lo òkè ìdílé àwọn olùkọ́ wájú òkú pé ìgbà olówó kì í lẹ̀ tí wọ́n fi lọ tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi lè òkè díẹ̀ àwọn àkàlẹ̀ olówó ò fifteen minutes after the sun rise àwọn àkàlẹ̀ twenty minutes after the sun rise èyí tó wá wà akọwájú onídàbí pé kí ẹ ṣe sùúrù minutes tó tàbí kí tóòrò bá ti sọ kí ẹni jù 20 minutes after tó bá jẹ́ kí ni o ìgbà ẹ̀rọ ti ẹ̀kẹ́ ìṣẹ́sọ́lá gbogbo kẹ́ káàbà fún nígbà àmẹ́kì ni sọ́ni sọ̀lá ẹ̀fẹ̀ ṣubùyí súnmà áfẹ́ àìsọ̀lá áfẹ́ tó ti lé àṣàṣù àmẹ́kì tó bá ti tó ṣubú ìgbà máa kí sọ̀lá ti kàkà máa wò tí tó lọ ṣe kí ni o sọ̀lá tó wà lẹ́nu sọ̀rọ̀ mọ́sálà wa wá pé ẹni tí ò kí rákà àtà ìfàjì kí ó pé ẹ bá tilẹ̀ ẹ̀kan sí rákà àtà àdìfàjì kí ó pé ẹ bá tilẹ̀ àtà ìfàjì mọ́ o àtà àdìfàjì ẹ bá tilẹ̀ sí ẹ sí rákà àtà àdìfàjì ẹni tí ò kí rákà àtà àdìfàjì ǹjẹ́ ṣó lè kí lẹ́yìn ìgbà tí ó bá ti mú ṣubú ìtàn bùbá sára àwọn kan ní ó lè kí adéṣílẹ̀ yìí wọ́n ní torí pílá ìbẹ̀lú wa Muhammad ẹnìkan ò kí nígbà tó ń pè kí òun tán ó dìde ó ṣe kí ni o òkì ànábì ṣe kí ni o ànábì fi ilẹ̀ ìgbà tí wọ́n kò lè kí ni ànẹ́bí ò ṣe kí ni o ànẹ́bí àti ṣe kí ni o jókòó má ògbọ́dọ̀ kí òun kankan lẹ́yìn ṣubú yìí yóò dìgbà tó o bá yọ tó bá kó òkùnkùn ṣe kí ni o òdòkì àwọn kan nìyẹn tí mo kọ́ mẹ́rin wá fún wa àwọn kan ní ọdẹ kì tó tán àmì yìí tó fi ń da ìdí wípé kó má ṣe kí ni kó má ìdí ìkí kó lọ tó di àsìkò tí òun bá yọ tó má ṣe kí ni o bá mi gbèdé ẹ̀ kò wá sí ìtí rẹ̀ ṣe bẹ̀ tó ṣe kí ni o tí ò wọlé kò sí ìtí rẹ̀ ṣe bẹ̀ tó ṣe kí ni o abiola ọba abiola rẹ̀ jáde lọ èyí bá tó sọ láàárọ̀ yìí kọ́lọ̀ náà ìtẹ́lá kó tó kó sára ìtẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa a bàrà wá sọ̀ ní kí ló dé tí a yóò bẹ̀rẹ̀ káàkiri kí ni o káàkiri ní àsìkò ẹ̀tọ́ bá di ọ̀la subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh